èyí ìròyìn àgbáyé tó ń dé sí etí ìgbọ̀nyín láti iléeṣẹ́ bàbá gbàgede ìmọ̀ tv èmi nìkan kí mo wá èjìké mi ń bẹ ní ẹ̀gbẹ́ mi. Absolutely, it's another time again for the world news coming to you from Baba Bagade Imo TV. But Ayoka, you didn't mention your name. Make them know that your name is. Ẹ dákun jàre, orúkọ mi ni Ayoka Igede, ẹ foríjì mi. Ṣáájú ẹ àwọn kókó inú rẹ̀, Sunday Igboho yóò kú bí a bá lè jọ̀wọ́ rẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà. As you all know, my name is Rabiul Lawal and the first headline is coming here. Sunday Igboho will die if extradited to Nigeria, lawyer. Àwọn agbébọn ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ àgùdà kan ní ìpínlẹ̀ Kaduna. Bandit attack Catholic Seminary in Kaduna, kidnap students. Orí kó ọmọ mẹ́fà àti ìyá mẹ́sàn-án yọ ní àkàtà àwọn Boko Haram. Six women, nine children escaped from Boko Haram captivity. Here are the news in details. Ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí a ti ṣàlàyé ṣáájú nípa bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ wípé kí á jọ̀wọ́ Sunday Ìgbòho padà bọ̀ wálé ṣùgbọ́n tí agbẹjọ́rò rẹ̀ takú wípé bí wọ́n bá lè fi ṣọwọ́ ẹ̀mí rẹ̀ kò dé láti yọ̀ǹda Ìgbòho Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho òòṣà láti padà wálé ẹ̀mí rẹ̀ ò ní dè tàbí kí ó wà ní àlàáfíà ni a ṣe fi lélẹ̀ sí àkàtà wọn lọ́hùn-ún Ibrahim Salami, the lawyer to the detained Yoruba Nation activist Chief Sunday Adeyemo, aka Sunday Igbo, has expressed fear that the life of his client could be in danger if extradited to Nigeria. He believes that Sunday Igbo, who is currently standing trial in Republic of Benin, is safer in a French-speaking country and pleaded that he should not be returned to Nigeria. He is safer in Benin. He is not at all safe in Nigeria. Sending him to Nigeria means certain death, Mr. Salami give these details. àwọn agbébọn tí wọ́n ṣe ìkọlù sí àwọn ọmọ ilé ẹ̀kọ́ àgùdà ní ìpínlẹ̀ Kaduna ṣe àlàyé ní kíkún ní alẹ́ ọjọ́ Jímọ̀ ni wọ́n ṣe ìkọlù náà sí wọn ní dédé agogo mẹ́fà ní ọjọ́ Jímọ̀ nígbà tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà wà níbẹ̀ tí wọ́n sì ń gba ẹ̀kọ́ wọn pẹ̀lú ìmọ̀ àti òye ní abẹ́ òrùlé tí ó fani mọ́ra ṣùgbọ́n àdánwò náà dé ní agogo mẹ́fà nígbà tí gudugbẹ̀ já tí elérú sòkò tí ọlọ́mọ òmọmọmọ tí kálukú wọn sì ń fi ẹsẹ̀ fẹ́ ìpalẹ́sẹ̀ wọn sì ń tẹ̀ wọ́n ní ìpàkọ́ bí wọ́n ṣe ń sa eré náà lọ léńjeléńje láìmọ̀ ibi tí ìkọlù náà ti wá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí wa ni a fi àfihàn rẹ̀ wípé àwọn agbébọn tí wọn kò mọ ibi tí wọ́n ti wá ni wọ́n ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ àgùdà náà Government have attacked the St. Albert the Great Institute of Philosophy, a Catholic church-owned seminary in faith community in Kagoma Chiefdom of Jama local government area of Kaduna State. They were said to have invaded the school on Monday night and started shooting sporadically, thereby creating a uh, fear among the students and staff of the school. Spokesman of the Kaduna State Police Command, Mohammed Jadiye, who confirmed the attack, says three students were abducted by the gunmen while some others were injured. orí kó ọmọ mẹ́sàn-án àti ìyá mẹ́fà ní àkàtà àwọn Boko Haram ṣàdédé ni àwọn wọ̀nyí wà níbi tí wọ́n ti ń ṣe ọrọ̀ ajé wọn àti ọmọ àti ìyá tí ìkọlù náà sì dé láti àkàtà àwọn Boko Haram tí wàhálà náà sì pọ̀ púpọ̀ tí rúkèrúdò sì ń ṣẹlẹ̀ tí àlàáfíà kò sì jọba ní ìpínlẹ̀ Kaduna àwọn awuyewuye tí ó ti ń ṣẹlẹ̀ láti ọjọ́ pípẹ́ tí ẹ bá rántí ní ọjọ́ ọdún tí ó ti kọjá bí ọdún mẹ́rin sẹ́yìn nígbà tí àwọn alákatà akitì Boko Haram ṣe ìkọlù sí wọn tí wọ́n sì jí àwọn ọmọ Chibok gbé èyí ni wọ́n fi ń ṣe ìrántí èyí tí ó ṣẹlẹ̀ láti fi ṣe òdiwọ̀n méjèèjì síra wọn wípé ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ó tú àmójúwò fún ìjọba láti kíyèsí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna wọ́n ṣe ìkọlù orí sì kó àwọn mẹ́fà àti ìyá mẹ́sàn-án yọ ní àkàtà àwọn Boko Haram níbi tí wọ́n fi wọn pamọ́ sí Six women and nine children kidnapped in the northeast have escaped their captors, walking for six days through the bush to freedom, an official said on Monday. The 15 hostages were seized separately from the farming villages of Takuleshi in Borno State, Chibok District, and Kafure in neighboring Adamawa Ong District several months ago. Chibok was the scene of the 2014 abduction of more than 200 schoolgirls by Boko Haram, which earned the jihadist group global notoriety. Three of the hostages, along with their five children, were seized during this raid. And this is how far the world news can be this moment. And in case if you're just joining us, you can link us up through our social media handles. And the first one is on the YouTube, which is Babak Bagede Imo TV. Kindly subscribe and click on the notification bell for activation of our programs and to telling you that yes we have arrived with something new and also on the facebook and do by getting email with alawiye adebayo this is how you can link us and please keep following us through our facebook and do and keep sharing so as for others too to know why we are the pace setter and on instagram is uh, Bagede Imo underscore 22. And for adverse placement, for us to advertise your goods and services to the world at large, you need to call on the marketing department phone number, which is 080-3822-6160. I am yours faithfully, Rabila Lawal, from Baba Bagede Imo TV. Nibijavi tí a fi àdàgbà ìròyìn àgbáyé tòní rọ̀ sí nìyí Ema bá wa ká lórí youtube wa bàbá gbàgede ìmọ̀ tv ẹ sì lè tẹ̀lé wa lórí Facebook wa bàbá gbàgede ìmọ̀ pẹ̀lú aláwìyé adébáyọ̀ àti lórí Instagram wa náà pẹ̀lú gbàgede ìmọ̀ underscore twenty two ní kí ẹ máa bá wa ká lọ títí di ìgbà míì tí ẹ tún máa gbọ́ mi àyọ̀ká gèdè ní orúkọ mi.